الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀ra ọrẹ ọlọ́run ọba yìí náà ni ọba tí ọpẹ́ yẹ lórí gbogbo àánú rẹ̀ àti dáadáa rẹ̀ tí Ọlọ́run bá ṣe fún wa gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ wọn ní àrùn fáyọ̀ bí kò ṣe ọpẹ́ nítorí pé Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí máa ń dúpẹ́ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá òjíṣẹ́ Ọlọ́run anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi yìí Ọlọ́run ṣe dídé rẹ̀ ó ṣe ní àánú àti ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé Ọlọ́run bá wa kí anabi sallallahu alayhi wa sallam dáadáa bá wa kẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ará ilé rẹ̀ bákan náà kí ọlọ́run ọba kó bá wa kẹ́ gbogbo àwọn sàhábà rẹ̀ kí ọlọ́run ọba kó sì bá wa kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa títí tí ó fi dọjọ́ kàlùkẹ́yàmà lẹ́yìn náà láti máa gbà wá ní àsìkò nítorí pé ọjọ́ ti lọ púpọ̀ jù lọ́pọ̀lọpọ̀ wa bóyá bíi wáàsí kan náà la sùn gbàdé irú ìjókòó yìí wọ́n ń gbọ́ pé tọ́ bàbá ọlọ́mọ wọn wù wọ́n láti rí pé ká sọ gbólóhùn kan àbómíràn tó ṣeé ṣe kó wúlò fún wa nínú ìgbésí ayé wa yóò tún máa jẹ́ pé sábàbí rẹ̀ yóò tún máa jẹ́ kí dáadáa wa kó tún lọ sókè látàrí oore táwọn ọ̀ràn kan lọ́dọ̀ ọlọ́run pé ẹni tọ́lọ́run bá ní kó yí padà pẹ̀lú ohun tí ó bá gbọ́ yóò tún máa jẹ́ dáadáa fún wa níwájú ọlọ́run gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ẹ jẹ́ ká di ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká di sínú ìgbésí ayé wa sí i ká sì máa rántí ọlọ́run ọba ìlẹ̀kí ọlá lọ́pọ̀lọpọ̀ bákan náà ká sì máa sọ ọlọ́run ọba níbi gbogbo àwọn ìṣe wa tá ń ṣe gbogbo ẹni tí ọlọ́run ọba ìlẹ̀kí ọlá bá fún láǹfààní láti ní àwọn nǹkan tá a sọ yìí orin ńlá tọ́pọ̀ lọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ oní àlọ́lọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ sí fún ẹ̀rín bẹ́ẹ̀. ètò ṣe pé etí ń jẹ́ payọ̀ ọlọ́run òun náà ní kọ́jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó mójútó gbogbo àti ọlọ́run tọ́lọ́run pa wá láṣẹ rẹ̀ kó sì jìnnà sí gbogbo tọ́lọ́run ọba ìlékè ọlá tó ní kí á jìnnà sí. ní ìṣe ọ̀sán tí a wà yìí nǹkan kan tó ṣe kókó nínú ẹ̀sìn òun náà látún fi gbà wá níyànjú tá a sì bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ ètò ṣe pé nínú àwùjọ wa tá a wà lónìí nínú àwọn ìṣòro tá a ní tó fi ń jẹ́ pé gbogbo ẹ̀ ń dàrú papọ̀ mọ́ra wọn òun náà ni àìgbọ́ nǹkan yẹn yédé bíi tí ó yẹ ká gbọ́ yédé tá a bá ń gbọ́ yédé bẹ́ẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí ó ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ nínú àwùjọ ó súnmọ́ kó má dàrú mọ́ wọn lọ́wọ́ rárá. èyí tí òun náà ni gbólóhùn tí a fi wọlé sínú ẹ̀sìn téèyàn sì tún máa fi ń jáde kúrò nínú rẹ̀ gbólóhùn téèyàn fi wọlé sínú ẹ̀sìn tí a tó fi jáde kó nù ẹ tí lọ wa pé gbólóhùn wo ènìyàn fi máa ń wọlé sínú ẹ̀sìn lọ́wọ́ oníkálukú wa mo ò kọ́ yẹ ká mọ gbólóhùn téèyàn fi wọlé sínú ẹ̀sìn tá a mọ gbólóhùn yẹn gbólóhùn lèèyàn fi mọ̀ jùlọ ní. كلمة لا إله إلا الله أن يلقي òun náà ní gbólóhùn tí èèyàn fi wọlé sí mẹ́sì wọ́n ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. orígun alákọ̀ọ́kọ́ ní nínú ẹ̀sìn ẹni tó bá ní tó bá mọ̀ tó lò ó ìgbésí ayé rẹ̀ ọ̀dà ọ̀ yóò ti fi islam sọ yàn án sí. ṣùgbọ́n ní bí bá ti mọ̀ dépò pé yóò lò ó ọjà bí kò lọ níbẹ̀ ṣe máa ja ọ̀rọ̀ wípé ìṣèlú òun jẹ́ mùsùlùmí ìsìláàmù ló sì máa mẹ́rin lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo àti ajé ọmọ ìyá nínú ẹ̀mí. Gbólóhùn yìí gbólóhùn tó tóbi púpọ̀ ni. Ó sì ní òórùn yìí tó lágbára púpọ̀ nínú ìsìláàmù. Pẹ̀lú rẹ̀ lè yẹn fi di mùsùlùmí. Nígbà tí ẹ̀yẹ bá tún jẹ́ àtakò rẹ̀, lèyìn òfin ní jẹ́ mùsùlùmí mọ́. Gbólóhùn yìí òun la mà sí kẹ́lẹ́mọ̀tò tàwa gbólóhùn tí ọlọ́run ọba ilé ti ọlá tó ti kó yẹ wa yí pé gbólóhùn déédéé gbólóhùn dọ́gbadọ́gba lọ́jẹ́ láàrin gbogbo àwa tó ti kọ́ náà ọba ilé ti ọlá tó gbé kalẹ̀ tá a jẹ́ mùsùlùmí ní àwọn tó ti pé ọlọ́run fi láwọn ànábì àtàwọn òṣìṣẹ́ tàbí síwájú gẹ́gẹ́ bí àwọn ojú àtàwọn fi tẹ̀. kẹ́límà yìí ó tóbi púpọ̀ ní mẹ́sìn débi bí àlẹ́ sallallahu alaihi wasallam ó ní kẹ́límà la ilaha illallah ó ní àmọ́ bó ṣe lóhùn tó ó ṣe wúwo tó ó ní gbogbo ayé ga òṣùwọ̀n kan tó fi gbọ́dọ̀ la ilaha illallah bí wọ́n òṣùwọ̀n kejì ó ní la ilaha illallah ti ti dànù ó túmọ̀ yìí pẹ̀lú kọ́kọ́ pé ashhadu an la ilaha illallah tí mo jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn lọ sí lòdòdó àti ọ̀wá wahdahu la sharika lahu ọ̀gá tó lọ náà wà kò lóru kókò lẹ́gbẹ̀ẹ́ la kò láti rúkò sí láti jọ gbogbo ẹ̀dá tó dá wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu yóò sì jẹ́ gbé dára ìjà túmọ̀ rẹ̀ délẹ̀délẹ̀ fún ẹni yẹn yóò tún àgbẹ̀ tóun bá tẹ ìsìláàmù yìí kò ní sí àmúlùmọ́lá nínú ìsìláàmù tó ti kó bẹ̀ sí. ìsìláàmù abẹ́rẹ́ ẹja bákan ìkọlù ìwé ilé òkè ìsìláàmù tó ti gbé gbogbo sọ́nsọ́n dáadáa ìsìláàmù tó fẹsẹ̀ wálẹ̀ òun náà nílò ẹ̀ka yìí ṣe. àti pé nítorí ọ̀sẹ̀ ẹ̀ka ìsìláàmù yìí sẹ́wọ̀n káwọn ọ̀sẹ̀ wádìí lọ́wọ́ rẹ̀ pé kí lórí tó fi ọ̀sẹ̀ ẹ̀ka ìsìláàmù tó fẹsẹ̀ ìsìláàmù rẹ̀ tó fi gbogbo òṣèlú àdá. tọ́ba ní ìṣòro lọ́pàá tó fẹ́ di mùsùlùmí láti kọ́ lọ sí ìṣòro kọ́ lọ sí ìwù rẹ̀ pa torí pé ìṣòro ìgbé ìyàwó ní ìsìlá. torí pé tí ìṣòro bẹ pé wọn mẹ́sì yìí ìṣòro lè gbé jáde padà o àti pé tí ìṣòro ọba tó jáde kò ní sí ọlọ́pàá oṣù tó àti bó ti yẹ nítorí ìṣòro náà ló fi wọn sí lọ. tí mo ní ọbẹ̀ ìṣòro tí ẹ bá ń tẹ̀sọ̀rọ̀ sí ìta ń ṣe ìfẹ́ ìṣòro ló gbé wa débẹ̀ àwa tí wọ́n ṣe lẹ́yìn ìṣòro ló já máa ṣe àjẹpẹ́ kò torí sọ náà lọ́jọ́ pé islam ìṣòro ọ̀gbọ́dọ̀ pé ìyàwó ọmọ rẹ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìṣòro òtún gbọ́dọ̀ sí kíni ọ̀gbọ́dọ̀ léèyàn jáde kúrò nínú islam. ẹni tó fẹ́ islam ìdí láti wé ẹni tó fẹ́ ṣe islam fún àádúwé rẹ̀ fún ẹni tó fẹ́ gbà fún o ní àwọn ń sọ wípé ọgbà fún yìí ètò yóò ní ìmọ̀ nípa ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nítorí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọtọ́ ká bẹ́ẹ̀ fẹ́ ká ti lẹ́ o. ìlú fi jẹ́ pé ìsìláàmù wa tá à ń kéde rẹ̀ tá à ń sàlàyé rẹ̀ ìdí èèyàn bá kúrò rẹ̀ tó bá sọ fún àṣẹ lọ láì ra ẹ̀ lọ́wọ́. yìí ó ní ìtumọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ó ní àwọn oríwo gẹ́gẹ́ bó ṣe pé gbólóhùn ní àwọn májẹ̀mú ó ti ní ìkàṣí ìtumọ̀ aláìlá ìlọ́lá mùsọ́lá méjì àkọlọ́hún táwọn èèyàn tú kìí ṣe ìtumọ̀ rẹ̀ o kò sẹ́ni à ń sìn àkọlọ́hún kìí ṣe ìtumọ̀ rẹ̀ o ẹ̀sẹ̀ni sẹ́yẹ ká máa sìn àkọlọ́hún kìí ṣe ìtumọ̀ rẹ̀ o kò sí adájọ́ àkọlọ́hún kìí ìtumọ̀ rẹ̀ kò sí adẹ́dà àkọlọ́hún kìí ìtumọ̀ rẹ̀. kó ṣe pé ìtumọ̀ la ilaha illallah òun náà ni pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí yóò ti tọ́ lódodo àbí ọlọ́run ọba tí ọlá rẹ̀ bá jùlọ. torí bí ẹ̀ka sọ pé kò sẹ́ni táǹtì àfọlọ́ wọn túmọ̀ pé ṣàgbọ́n náà lọ́dọ̀ ẹni tí ti kílò pé ọlọ́run náà ìwọ bá ti fi dájà ọkàn rẹ̀ gbàfọ́lọ́ torí kò ní gbogbo táǹtì ọlọ́run. ilé ìgbàgbọ́

ẹni tí ń bọ màláìkà tàbí ń sin màláìkà tọ́lọ̀ ní sìn ẹni tí ń sin àlùjànnú kan tọ́lọ̀ ní sìn ẹni tí ń sin òṣìṣẹ́ kan tọ́lọ̀ ọba ní sìn ẹni tí ń sábà tàbí ṣé òkà tàbí wòlíì kan tọ́lọ̀ ní sìn lára wọn. aláǹdígbà pẹ̀lú ní ọ̀sán wa pé kò sẹ́ni ní ìjọsìn tó ti lódòdó àti lókìtọ́ bí kò sí àwọn ọkùnrin àná owó ọ̀sán rẹ̀ gbọ́dọ̀ tí wọ́n ní olùlé àwọn ọ̀sán jìnnà ó túmọ̀ pé gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run ìwọ́n ni àánú ni ògo ni ògo ni yóò rinlẹ̀ sínú ọkàn wa délẹ́kùn yẹn pé gbogbo táwọn yẹn ń ta. Téèyàn bá ní òun gba gbọ́dọ̀ Yóò jẹ́ ìyẹn bẹ́ẹ̀ ìgbé a fún lódodo àti Lẹ́yìn ìgbà tí ń gba ilé ìjọ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tún máa ta ìgbàgbọ́ sí gbogbo táwọn yẹn ń lẹ́yìn Ìsìnkú ni rárá o ẹni tí ó ṣe islam gidi pẹ̀lú gbólóhùn la ilaha rẹ̀ tó wí bí bá ti ń gbà la ilaha illallah yẹn gbọ́ yóò tún máa ṣe àlùkò bí sọ̀rọ̀ gbogbo táwọn yẹn ti lẹ́yìn ọlọ́run kò ní gbàgbọ́ rárá lọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá ló sọ pé lẹ́yìn ìkẹwàá àti dé kò sí ti pásítọ̀ àti inú ẹ̀sìn o jẹ́jẹ́ kan ọ̀tá ẹ̀sẹ̀ sí kò sí bẹ́ẹ̀ o kọ́ńtà bá jẹ́ ọ̀nà tó wọ́pọ̀wọ́pọ̀ ni ọ̀nà tí ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ni. ọ̀nà tó àmọ́ yẹ kúrò bí kan o ẹ̀tọ́ bá fẹ́ ìgbàgbọ́ ti táwọn èèyàn sì tọ́yàtọ̀ sọ́nà. ògbólùkọ́ ọ̀gbẹ́ gbúgbọ́ ọba àti gbogbo ẹ̀ tí kò yá bàbá kọ́ bàbá kọ́ àwọn tẹ gbogbo tẹ báwọn èèyàn ti lẹ́yìn ọlọ́run wọ́n yóò mí bì ńlá wọ́n wá nígbàgbọ́ sí ọlọ́run wọ́n pàdé sẹ́kẹ̀dẹ̀ rẹ̀ wọ́n ti ọlọ́run sàmì ọ̀rọ̀ àlẹ́ yìí ọba tí gbọ́ ọlọ́run bí kọ́ rẹ̀ ti délé pẹ̀lú títóbi rẹ̀ ọba onímọ̀ tó fi bàrà pé káàkiri kò kan ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ dàdúrà. adẹ́pẹ́ni àtẹnì kọ̀ọ̀kan wa á gba ẹ̀túmọ̀ rẹ̀ gbọ́dọ̀ adé ayé pé túmọ̀ rẹ̀ ni pé kò sí ẹni tí ìjọ ti tọ́ sí lódodo àbí ọlọ́run sàmì ọ̀rọ̀ dáadáa. ẹ wá rí àtúwọ̀ àkàn nípa pé wá láàjẹrí ìkàláwò kòkòrò kòkòrò òun náà tó kan lẹ́yìnlá ọkàn nípa bí àgọ́dọ̀ sí nǹkan ní ìtọ́yàtọ̀ sí ọlọ́run nígbà tí wọ́n fi sọ pé wáṣídà wo òun nìkan sórí láàjẹrí ìkàláwò kòkòrò kòkòrò kí lọ wá wálé akọ́lé ọ̀pẹ kí lọ wálé adáhùn dé kí lọ lọ gbé fọlọ́rọ̀ kí lọ gbà lọ́wọ́ eléégún ọ̀lẹ́ àbí àwọn àjọpọ̀ ní. ọ̀pọ̀ lọ sọ fún ọkùnrin tí bọ̀ kọ́mọ yàwá ju ilé bàbá rẹ tó dé o àjẹpé nìkan àkùtàn bá a sọ̀rọ̀ lé lórí láìpẹ́ yìí ìwà sọfẹfẹ ìlú ọgbẹnu gbèsè ayé rẹ. aláti lọ mójútó pé gbólóhùn yẹn ábìrin lẹ pé gbàgbó ló ń gba ìsìláàmù yìí kò sọ̀rọ̀ má lọ ń sọ o ò ní bọ Ṣàngó má ò ní bọ Bàtálá má ò ní bọ Ògún má ò ní bọ òsàlẹ̀ òòtà oko ọ̀pẹ olórí méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún gbogbo táwọn èèyàn sì òní bọ́mọ́ ìtumọ̀ rẹ o ọ pati ọlọ́run nìkan ṣoṣo lọ́wọ́ àtọ́mọ. tọ́wọ́ ló ń gbà bẹ́ẹ̀ tọ́wọ́ ní alhamdulillah. bẹ́ẹ̀ náà ni wàá ṣe hàdùn anna muhammadan mo tún jẹ́ ìpè dájúdájú yẹn tí mo fi rinlẹ̀ láti mú jìdòjìdò ọkàn mi wípé anna muhammadan dáadáa ni muhammad alìbòwò ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀rú ọlọ́run ọba ní ìgbé òṣìṣẹ́ rẹ̀. tẹ̀sán ọlọ́run òun fún ara rẹ̀ fi sọ lọ́hùn ẹ̀rú ọlọ́hùn ọba lọ́jẹ́ òjijì ọlọ́hùn ọba yìí. eléyìí ló tún bá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí jẹ lára àwọn mí tí wọ́n jẹ́ mùsùlùmí pẹ́pẹ́ tánàbí òtó ipò tánàbí òde ló ń gbé àlejò sọ̀rọ̀ àdìsọ́lọ́mù. àlejò ọ̀tá yọ àkó mọ́ ẹ̀rú ọlọ́hùn òjijì rẹ̀. tí wọ́n ní wá lórí aláwọ̀ mùsùlùmí tí wọ́n náà tó wọn sọ pé ẹ̀ ní bàbá lókè ọ̀tá sáà lóyún ní o bàbá tí ń bẹ lókè yìí náà ni sọ́nà ń sọ fún ọ fún òbí mọ́ni. gbogbo àwọn tí wọ́n tàbí ti ọmọ lọ bá ọlọ́run ọba ìrìn ti ọlá èké ni irọ́ ni wọ́n sọ ọmọ ọlọ́run ọba ti ọlá rẹ̀ gàdúrà ni. ìyàwó ọlọ́run ọba dàtọ́ ti tàbí ti ọmọ lọ bá. àgbàfẹ́ àlẹ́sùn máa ń lọ ẹ̀rú ọlọ́run ọba lòun. gẹ́gẹ́ bí gbogbo àwọn òṣìṣẹ́ torí pé àlejò wa lọ́wọ́ àlẹ́ ìsọ̀lẹ̀ tó sẹlẹ̀ ọba ọlá tí ròyìn rẹ̀ fún anáàlùkọ́ àdìkẹ́rì ọlọ́ni ìnáwó kánà abidjan ṣẹ̀kúwọ̀ ó ní ẹrú abidjan ẹrú. lọ wo inú àwọn sáà àbíkọ̀wọ́ kúlẹ̀wọ́ náà wà níbi òkúra ara rẹ̀ n'ala bẹ́ẹ̀ sọ́nà fún wa nírò àdáni ẹ̀sìn náà ọlọ́run mi ní mo ṣe àyẹ̀ ní nàbí ìyá òsèmí lánàbí. bákan àwọn kúrò kúrò kúrò ní tọpọ. ẹrú wa ẹrú wa ẹrú wa àwọn ẹrú wa ọlọ́run tó ka àwọn kàtígórì àwọn àwọn ànábì lọ níbẹ̀ ó túmọ̀ yìí pé gbogbo àwọn ànábì ọlọ́run ẹgbẹ́ ọlọ́run bá ní wọ́n ti òtítẹ́ rẹ̀ ni wọ́n ti di. láti wá pé ẹnìkan bí ẹni ọmọ ọmọlẹ́ láti pè ní ọmọ ọlọ́run ìdí ògbógbó ni. ìdí ògbógbó ni. bọ́ọ̀lù ẹwà béèrè pé bọ́ọ̀lù ń ṣe sórí táwọn ànábì yóò kó yóò bá ní fún nìkan nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run àjọmọ́ ọlọ́run bẹ́ẹ̀ yóò bá ti ẹ̀jọ́ ọmọ kọ́nà ọlọ́run òbí ma kò lẹ́gbẹ̀rẹ́ àkùn láti yóò tó láti jọ. torí bá wọn ọba ilé kan sọ pé anáyà kúrò láwọn ìwà rẹ̀. bọ́ọ̀lù ó ti fẹ́ bímọ wọn náà ń tẹ́kùn náà sọ àfihàn wọn ò níyàwó. a ti mọ̀ pé kéèyàn bí máa fẹ́rẹ́ pé àbùkù ni kéèyàn lágbára ọ̀lẹ́ nìyàn. gbogbo ẹni tí sì ń bí ọ̀dájú pé wọ́n bí òun náà ṣùgbọ́n lọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá kò sí ìpìlẹ̀ fún bíbí ọlọ́wọ́ ọba kò sì ní sí ìparí kàkà fún ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ dájú lọ. lẹ́yìn àbá tọ́kọ́ sí ọmọ tọ́lọ̀ ànábi Adam làbá mọ̀ sí bẹ́ẹ̀ alẹ́ ìṣọ́lá tó ń sẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba ìdíkẹ́ olóògbé máa rárá bó ti kó wa. adédúgbò kálukú wa náà ẹjẹ́ àtọ́ ẹnu wa o ẹjọ́ àtọ́ ẹnu wa o nípa ìsọkúsọ àlejò Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ní òbíṣẹ́ rẹ̀ ni ọlọ́run ti pìlẹ̀ ẹrú láì máa yá ayọ̀ náà jọ̀ọ́ wọ́n ní kó sọ̀rọ̀ bìrẹ́ mi ní màdà zanna àlá àbìbínà. tẹ́ ẹ bá ṣe èméjì nípa tá a sọ̀kalẹ̀ fún àkùrẹ́sà sọ̀kalẹ̀ fún ẹrú wa. ọlọ́run ẹ òṣùrà mi ẹ lọ fún òṣùrà kan wá nù rẹ̀. ọba jẹ́ polódodo ní ẹ̀fọn olùjẹ́rìí kó tẹ̀sí báyìí. قال سبحان ní àfọ̀mọ́jú ẹlẹ́dàá rẹ̀ ọba tó mú ẹrú rẹ̀ Muhammad sallam ìrìn àjò láti orílẹ̀ mọ́kà lọ sí orílẹ̀ kùtọ́sìn lọ́nà tó fẹ́ mú òkè lọ. ọlọ́dà kọ̀ pé ẹrú rẹ̀ ṣeré ìlú yàtọ̀ sí ti jáwé adébú àwọn sẹ́wọ̀n tó ní báyọ̀ sí lára púpọ̀. gbogbo ẹ̀jẹ̀ ti ń gbọ́rọ̀ jáwé adébú àti nǹka bíbélì àbíkílẹ̀ gbé kílẹ̀ ní ká ẹ̀ lọ sọ́ra gbogbo jáde-jáde jẹ́ mọ́kò báyọ̀ sí ìlú. tó lẹ́yìn ìgbà tó ní káwọn ó sì ní wọ́n lè mú sọ ọjọ́. ọ̀sọ́ wa wá lọ tó sọ ẹ́kọ́ mi pé àlùmí ẹ̀rọ ikú kì lọ sí sọ́mà yẹn kì sọ ànábì lọ́lọ́. ṣé ànábì mú ta yóò ṣe Muhammad sallallahu alaihi wasallam nǹkan dàrú ma lọ́wọ́ kó jẹ́ mà wọ́n ní ẹni ọgbọ́n tó bá wò kílẹ̀ ẹgbọ́n kílẹ̀ ti tó wí ẹni ọgbọ́n tí wọ́n lọ fún àwọn kílẹ̀ ìdíje ọgbọ́n ìtọ́kọ́jà wo lọ ọ̀rọ̀ àwọn eléyìí ọlọ́gbà kò là wá nínú fífọ́ inú ojú ojú nù ẹni tó ju ọkàn bá di fọ́fún nǹkan ti dé èkéde tó ju ìfọ́fún lásán ló ń pè lápọ́jú ẹni tí bẹ̀rẹ̀ bá ti fọ́ tọ́kẹ̀ ẹ̀ ti fọ́ òun gẹ̀gẹ̀ ni wọ́n ń pè lápọ́jú mọ́lẹ̀ àmà àmà yàyà mẹ́rin kan ní gbogbo àmà ẹ̀ ń dá alẹ́ pé ní apọ́jú lẹ́ tọ́kàn rẹ̀ ti fọ́ ọ̀rọ̀ ìsìláàmù ọ̀dàrú ọmọ ní mímọ́ fún ọmọ mímọ́ ní fún ẹlẹ́dàá rẹ tó wú ẹrú rẹ rìnrìn àjò láti ìlú mọ́kà lọ́sọ́láṣí àbẹ̀wọ̀ lọ sí kọ̀ọ̀tì ẹ̀ bá béèrè ìgbé sí àdébí musa dé mọ́kà ní ọdẹ mọ́kà ní ọdẹ haram ní tí wọ́n lè sọ́nà sọ pé láti lọ́sọ́láṣí àbẹ̀wọ̀ tani ọ̀rọ̀ máa fi sí nínú ìjàkálẹ̀ tani ọ̀rọ̀ bí àdébí musa yìí sọ́lá tó sọ́lá gbé láàrin ní sọ́ọ̀ sí madiyan náà láti madiyan Íjíbítì lọ sí Mádíàlì padà sí Íjíbítì yẹn lánàá. Ẹ wá wo Íjíbítì sí orílẹ̀ Sọ̀rọ̀díyà bó ṣe jìnnà tó. Sọ àgbà pé àdẹ́gbọ̀n Mùsùlùmí sọ̀rọ̀ àtúnlá ẹrú ọlọ́wọ́ bá ní kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ lọ kò títẹ̀ rẹ̀ fún ní bákan náà. Tábà ti mọ̀ tó máa rẹ̀ báwọn. Àwa máa tó ṣe àwọn àlàyé fún alábẹ́ rẹ̀ ní pé kẹ́lìmà la ilaha illallah táwọn èèyàn ó ní odidi orígun méjì orígun àkọ́kọ́ òun là ń pè ní ànáfíò wọ́n ló ń kọ́ wá tó wá kọ́ gbogbo nǹkan táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run tó tọ̀tọ̀ ká sí. ẹlẹ́ẹ̀kejì ni al ìwádìí ìjọsìn nílẹ̀ wọ́n náà wọ́n bá tí wọ́n láre orígun méjì la ni orígun àkọ́kọ́ ni la ẹlẹ́ẹ̀kejì ní kíni o ìlà wọ́ torí ẹ̀ lábẹ́ bíbá ẹ̀ lákèésì gbogbo àwọn tẹ́lómìn tọ́rọ̀ bá tẹ́lẹ̀ lọ́dí láàrínà lọ́ba tó ń dákẹ́ ọ́ parí ẹ̀ kíákíá ni o ìdìbò pèlè ìlà àlọ́ba dákẹ́ o nítorí ọ̀sán ni pé kò sẹ́ni kankan lágbọ́dọ̀ máa sìn pẹ̀lú òtítọ́ ọba gbẹnu dákẹ́ à àjẹpọ̀ ọ̀sán pọ̀ yẹ kẹ́ ẹ̀yà kékeré kan lẹ̀ nìyẹn ó fi ìlà wọ́ pàápàá jùlọ àwọn àyà wọ́n fẹ́ gbóló láìlá ilé ọmọ lọ́nu àní láìlá láìlá láìlá rárá o. wọ́n ní láìlá wọ́n ní láìlá àwọn ìlàlọ́ ìlàlọ́ láìlá láìlá ìlàlọ́ ìlàlọ́ mo sì máa yí fún mi. wọ́n ní láìlá ayáwó ti láìlá láìlá láìlá láìlá. lè jẹ bẹ́ẹ̀. ẹ jáde sílẹ̀ bátìrì ẹ̀sìn ajẹ́ pé bátìrì ẹ̀sìn òní ó ti wí kìíní. tọ́ ní kúkú léde òní pé àwọn ọmọ wa yìí àníjó lórí kákàmọ́ pé láìlà lásán fún wọn. àníjó lórí kákàmọ́ pé láìlà lásán fún wọn bí kò ṣe ká máa ṣe kí ni o a máa fi gbólóhùn illallah sí fún wọn. lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ó lóun fẹ́ pé láìlà illallah ọgọ́rùn-ún ọwọ́ amútẹ̀sùn wà báyìí. wọ́n ní láyìlá ayélujára láyìlá ayélujára láyìlá ayélujára láyìlá láyìlá láyìlá láyìlá láyìlá ikpe ìpè kúpè ìpè ìpè yẹn pé kò sẹ́ni tá máa sìn kò sẹ́ni tá sìn kò sẹ́ni tá a sìn a sẹ́ni kan lódodo sẹ́ni kan lódodo tó ń wínú. sọ pé ti dànù kí wàá lóde tí wọ̀gán wọn nílé mọ́mù ni ọ́ wọ́n lọ ń sagbátẹ̀rù ń bí eégún wọ́n ló tún bá wọn kéde orò wọ́n lọ pé tó dán bàbá wọn tí wọ́n ṣe yìí o dán bàbá yín táwọn tẹ́ wọn fẹ́ ṣe yìí o ẹ̀yin obìnrin ẹ̀ṣẹ́ gbẹ́jẹ́ máa wá o orò òkùnkùn díhun ni wọ́n fẹ́ ṣe o kí wàá lọ jẹ ìmáàmù sí irú ìmáàmù òfowó jẹ subhanallah gbọ́dọ̀ lá ìlàhà tó ń wí tó wí ẹ̀ pé kò sí ní tá a gbọ́dọ̀ máa sìn tó ti gbàgbé kúrò náà bẹ́nu tó sọ pé ò ní sìn ni. wọ́n ní ẹsẹ̀ rí eléyìí ṣe pé mo fẹ́ sin oro ṣùgbọ́n bàbá wa ó ti ní tá a máa ń ṣe ní ọdọọdún fún wọn ọfẹ́ bọ́ ta ni ọfẹ́ bọ́ yá àti bàbá rẹ̀ subhanallah ṣebí gbogbo eléyìí lórí o ti dànù ní pé a gbọ́dọ̀ sí gbogbo nǹkan yẹn mọ́ ni bẹ́lẹ̀ kú kọjá yóò fún lówó òní ẹ̀ṣẹ̀ bí wọ́n gbowó wọn lọ sí ni ẹbí wọ́n gbowó wọn lọ lásán ni o ti kẹ́gbẹ́ pẹ̀lú wọn. tó ọba ní nǹkan tó gbàgbọ́ lára wọn níṣẹ́ ló ní kún lówó. ajẹ́ pé gbólóhùn lẹ́ àkọ́kọ́ tọ́jú àkọ́kọ́ yẹn gbogbo tí èèyàn ń lẹ́yìn ọlọ́run àti ti ṣubú pé a ní ìgbàgbọ́. náà sọ pé ah, wa tún lọ wa ah, kádàrà àwọn èèyàn lè yí kádàrà padà àti agbára tó pọ̀ ló ti gbé sọ́wọ́ ẹ̀dá ó ní ọlọ́run lè kọ́ àwọn ẹ̀dá lè yí padà pé kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ẹ́ ẹ̀dá òyì ń tọ́lọ́run fẹ́ padà ó dájú pé tóun wíńgbà tó sálámà tán ọ̀mọ́ zébà ń wí pé Allahumma la mani alima àtọ̀ yìí ọlọ́run o kò sẹ́ni tó lè kọ̀ fún tọ́ bá fún yàn wala mu'ti alima ṣé bá ń wí ni àbá àmọ̀ tó mọ̀ a fi wí gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run ó ti ṣubú gbogbo ọ̀nà yóò torí ọjẹ́ gbogbo ọ̀ṣọ́ yòówù tí wọ́n rí kó kóbò ọgbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn táwọn èèyàn jọ́sìn lẹ́yìn ọlọ́run kọ̀tọ́kọ̀ yẹ kéèyàn ṣe o kéèyàn máa sìn ìtumọ̀ lá ìlàhà gbogbo ọbẹ̀ látòrí ìrun wa ọlọ́run láàfi fún ààwẹ̀ wa ọlọ́run láàmọ̀ fi fún zaka wa ọlọ́run láàmọ̀ yọ fún nítorí tọ́lọ́ láti máa yọ hajj wa ọlọ́run láà ṣe fún àdúrà wa tá a máa ṣe ọlọ́run láà máa pè ànípẹ́ àlìjẹ̀nu ànípẹ́ màláìkà ànípẹ́ dákanu gbogbo ẹ̀dọ́ ọlọ́run ànípẹ́ Ṣàngó gbogbo tọ́lọ́run dá ànípẹ́ ọlọ́run nìkan ṣoṣo láà máa pè ìwà náà lọ́wọ́ wa ọ̀dọ̀ ọlọ́run nìkan náà láti o wọ́n fẹ́ kàn ọjà yìí dá àníkọ́ba wà nǹkan kankan bó ṣe káfi julẹ̀ báyìí káwọn èèyàn lè máa wá níta fẹ́ ṣe láti jọ mo ti gbọ́jú mọ láyìí láyìí làláwò èmi sẹ́yìn tábà kan ṣàwájò ọlọ́ọ̀kájò ọlọ́ọ̀kájò tí Yorùbá wí tí wọ́n fi ń ṣẹbọ. ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́ọ̀ ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run kí là ń kójọ láyé ìta ànídá alẹ́ náà. àìmọye kẹtàwọn èèyàn lé títí tí wọ́n lé ayé ìtọ́nà ọba ìlékẹ́ olóògbé wọn ọba mélòó mélòó ń tẹ́jọ́ ọ̀dààmú ọba ìlékè lọ́wọ́ bàbá wa náà wà kalẹ̀ wọ́n ní kìràkìtà wọ́n ní kọ̀mọ̀dọ́la wọ́n mọ̀ ní ká ṣiṣẹ́ bí ẹrú wọ́n ní ọ̀dà kankan ìwọ bí ọlọ́run ọba rẹ ni ìbánu ọlọ́run la rí gbà sábà máa tara wa wa lágbègbè ìlọ̀lọ́ yẹn pé ìgbáralé wa ta là ń lò ta là ń gbáralé ìwà ràn lọ́wọ́ wa ta là wá wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ báyìí ìwà sọ ta là wá sọ pẹ̀lú rẹ̀ tí ẹ̀sẹ̀ pé Ṣàngó tàbí Ọbàtálá tàbí àlìjẹ̀nù kẹlẹ̀ lómi wá sọ pẹ̀lú rẹ̀ báyìí. ẹ̀yà jẹ́ awòrán wa wò torí yorùbá wọn ni àdí ọmọkùnrin o tó ẹrù pé báyà wọn ní sẹ̀rẹ̀ tí ń ṣe yẹn ó tún fi sẹ́mi ìkútọ́ jẹ́ hàlálì ni wọ́n ní ó tójú bọlé aláwo ni o. ntí yorùbá gbà lérò pẹ̀lú dí ọmọkùnrin o tó òní pé àdéhùn bá dákẹ́ tàdé yẹn bá dákẹ́ o súntọ́ àwọn àgbà lọ ní o ọ̀rọ̀ yẹn tó ó ti gbogbo ara o ó ti gbogbo ara o gbogbo ẹ̀ ní haramu haramu haramu lọ́dọ̀ ti yín ẹ́ sọ́nà wa káájò ni ẹ má mà lọ gba ọ̀nà sọ́nà ọ̀fẹ́ wà kankan torí pé náà wọ́n fà yín nù tó bá kan kódà tí wọ́n bá dá májẹ̀mú pé ah ẹ̀yin ọmọ yìí ẹ̀ tí ẹ̀ mọ téèyàn rí ẹ̀ ẹ̀ mọ kankan ẹ̀ mọ mẹ́mẹ́ wàhálà téèyàn rí kéèyàn ó tóró wọ́n lọ́mọ wàhálà orí ibú ti tó tojú bọ̀ kó tó wó lọ wọ́n lọ́mọ gbogbo náà dandan tó wá káàkiri àwọn ọmọ lówó yàrá yòlò ẹ̀dẹ́kun ẹja ṣe pẹ̀lẹ́ kájẹ́ kọ́jẹ́ pé gbogbo ìjọsìn wa ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá nìkan náà láàfin fún ọ̀rọ̀ ní ti ṣẹlẹ̀ sẹ́lómi báyìí ó ti di ilé aláwo ajẹ́ pé ìjọsìn tó olóòfin ilẹ̀ fọlọ́run nìkan ṣoṣo òun ọ̀gbọ́ lọ́wọ́n ọba ní ẹni tó ń tó ń jọ́sìn fún ó ti tún ó ti ń sin nǹkan míì mọ́ lọ́wọ́n ọba tí ọlá ẹ̀ga jùlọ. ẹlòmíì ò ní eh, àìní ìlàbádé bẹ́ẹ̀ sáì ní wá já rẹ̀ ni sáì pé àìní tọ́wáyé pé òsì já rẹ̀ máa ń sọ ní ọ̀sísùn kan tẹ́sì ẹ̀ kí sọ fún wa ọkùnrin ọ̀gbádùn ẹ̀ dákun ẹ̀ bá tẹ́sì ẹ̀ ẹ bá wo kí ni tó ṣe bàbá ẹ máa bọ̀ wájú bí àyè ń bẹ wájú ẹ máa bọ̀ wá àyè ní àyè ní ẹ máa bọ̀ ẹ bá tẹ́sì ẹ̀ kí ṣe bóyá kí ẹ bá wọn gbá àga kejì náà wọn lè fẹ́ jókòó papọ̀ bàbá wọn sọ àga méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá méjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sọtẹ́ àbá ní pé àìní tó bá ní pé àìní lọ́dọ̀ tòun tó bá ní pé àárẹ̀ ni á sì ní kó mo lọ sí láàbù kí wọ́n bá tẹ́sì ẹ̀ tí wọ́n bá ti gbé rìsọ́ọ̀tì jáde wọn ni ọ́ àárẹ̀ ṣe ń tòótọ́ àìlówó lọ́wọ́ láàárẹ̀ rẹ̀ àmọ́ tá a ṣe kí ni o tá a ṣe fún un tó o bá nígbà bá dánwó ọlọ́run ni máa bẹ ọlọ́run ọba ilé kẹlá kó o sì tẹra mọ́sẹ̀ rẹ̀ kó o sì gbára lọ́lọ́n pọ́lọ́n lọ́ba tó lè ràn ọ́ tẹ̀ kìí ṣiṣẹ́ yẹn o tọ́lá lómi bẹnu wa iṣẹ́ lọ́gbára ló pé ọ́ ọ́ àfi tí wọ́n bá múná wá lókù tí wọ́n bí múná wá ti ń dé sọ́mẹ́lì ní mò ń wọlé. àfẹ́ ilé ọbíṣẹ́ o tí n bá lọ ọbíṣẹ́ báyìí wo ti dé fọkànbalẹ̀ ìtúrú ọ̀sẹ̀ yìí bí o ti lọ ọbíṣẹ́ báyìí máa yẹn ju gbogbo ẹni kò gbára lọ́lọ́run ẹni tí tọ́lọ́wọ́n rẹ̀ ní tẹ́lẹ̀ ọ̀bàdàn tí ọmọ kàrà tí ọmọ tí ọmọ bínú sáwọn èèyàn ẹlẹ́kùn ajáde péjọsìn wọ ọlọ́run nìkan ṣoṣo láti kí ni láti fún pẹ̀lú gbólóhùn illallah wa ìtumọ̀ rẹ̀ nìyẹn pé kò sẹ́ni tá a máa sìn pẹ̀lú orígun rẹ̀ méjèèjì tó ní ohun tó ju ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ á ti gbogbo nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run á ti dànù á wà fi ìjọsìn nílẹ̀ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. gbólóhùn ti orígun ti àṣàrà nà muhammadu rasulullah abdu wa rasulu méjì náà lórígun tiẹ̀ náà abuduhu ẹrú ọlọ́run wa rasulu òjíṣẹ́ rẹ̀ ìtumọ̀ tó wá pamọ́ sábẹ́ gbólóhùn pé mo jẹ́rìí pé dádájú ànábì muhammad sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ti ẹrú rẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ni pé tọ́ àtùhù fi mà àmà gbogbo sànẹ́bí bá pa á láṣẹ rẹ̀ á máa tẹ̀lé ẹjọ́ ń kálukú wo bira wa ń bo lọ tẹ̀ láti ànábì sallam sallam dé báyìí wọ́n sọ fún ọ̀pánẹ́bí ni àtẹlẹ́ yìí tọ́ gbọ́ ibi táwọn àfa àmọ́bí ṣèkà ń lọ ń tẹ̀lé ó ní tọ́ tọ́ ọ tànẹ́bí ọmọ sùn ọ nílùú sẹ́yìn ilẹ̀ yorùbá yìí àwọn kan máa ń bẹ̀tọ́ ẹ pé ọ̀daràn àwọn èèyàn ni wọ́n fa táwọn èèyàn lérò pé ni ọlọ́run ni wọ́n. wọ́n láyé màá rẹ́lòmí náà tẹ́ pé àṣẹ́wò kan ni tẹ́tí àlìjẹ̀nu ni wọ́n jọ múlẹ̀ àlìjẹ̀nu yọ̀ máa pè. àbíkọ àsáàdì àwọn àfáà tí wọ́n wọlé wá sí wọ́n wọlé wá sínú ìlú wa yìí wọ́n mọ̀ pé àwọn júbà jíjà àwé àjíwàgbò ní ilẹ̀ àwọn júbà yá àwọn àti ìjẹ́ máa ń gbé ṣé kìí ṣe pé wọ́n ní ìbátan kan pẹ̀lú wọn ni. tí yẹn ni alihamudulilá wasalaatu wasalaamu ala rasulillah tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ. tí yẹn ni bisimilahi rahman rahim tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ. ló pé àwọn ìyá kan ti jíyà wa jáwé tí wọ́n àgbò nílẹ̀ kan ni wọ́n wá káàkiri. kí ló wà tí wọ́n papọ̀ tó fi ń júbà wọn. ẹni tí èèyàn júbà èèyàn mọ̀ kó ní kápá lórí èèyàn mọ̀ ni. subhanallah àwa lọ fi ìjọsìn tó tóbi báyẹn fún wọn ó léwu o anabi wa muhammad sallam á gbà wípé á máa gbà lódodo tọ́ àtúhù fíìmà fíìmà àmà á máa tẹ̀ láṣẹ rẹ̀ ní gbogbo tani sọlọ́n bá pa á láṣẹ rẹ̀ tó bá sọ fún anabi lọ pàṣẹ nǹkan báyìí ó sọ pé sámú àwọn ọ̀tọ̀ àyè sami'na wa ata'na a àti tẹ̀lé èyí gbàrí ọba tí ìkà láti tẹ̀lé gan-an ni ah sóòrì ilẹ̀ fánàbí lọ sọ wọn lánàbí ni mo gbàgbọ́ ọlọ́run dákun ní tí ní kápá àti ṣe dákun ṣe ń rọrùn fún mi láti tẹ̀lé o. ẹlòmíì yẹ ọ̀daràn ó tún wá fọ ọ̀ràn sórí ara rẹ̀ wọ́n ní ó tún wá bọ́ ta fáwọn èèyàn pé ẹ dákun ẹ má dá wọn lóhùn. àwọn kan sì ń rí ara wọn pé tọ́ ẹ̀yin èèyàn sẹ́rí tí wọ́n ń sọ ilé òdodo tí wọ́n ń sọ ilé òdodo o àwa ò tí ì ṣe ni a ti wà lóde kan sẹ́nìkan ni tọ́ sẹ́rí gbogbo tí wọ́n bá sọ yìí ẹ̀ ń wò mí gbà wọ́n sọ̀rọ̀ tẹ́ẹ̀rí ètè mi ṣe èyí tí mo ra tí mo gbẹ́ irun gbọ̀n tí mo gbẹ́ gbẹ́ gbẹ́ báyìí tí mo gbẹ́ báyìí tẹ́ẹ̀dì lèmi fi ṣe o kèé ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe o èyí tí wọ́n sọ fún àyílò òdodo bẹ o èmi náà bẹ lọ́hùn kọ́lọ́dà kò jẹ́ kó tún jẹ́ irin islam ṣe jà wọn sáàsì wa ilọ́ o sọ bọ́ wọlé àbí ọ̀bọ wọlé wàlá ò ti bọ́ wọlé ẹ̀ ń bá kọ́sẹ̀ rẹ̀ kẹsàn rẹ̀ dànù lásán ni torí ti sọ pé tọ́ èyí táwọn ń ṣe ìkọ́lọ́ náà o èyí tí àwọn àfáà yìí ń ṣe lòdodo ni wọ́n fi rinlẹ̀ fún wa yìí o ní àdúgbò yìí náà mọ̀ wà kó tó di pé a kó ládùúgbò yìí lẹ́rú ọlọ́wọ́n ọba kan ẹni ẹ dé láti Ìbàdàn wọ́n sì jẹ́ ẹni tí gbogbo wa mọ̀ ẹni tí gbogbo wa mọ̀ dáadáa ni àbọ̀ àhásírò ajánẹ́sí àgbà bàbá sílé ọ̀fẹ́ wọn lẹ tí ò ní fẹ́ mọ́ wọn bí báyìí ẹ wo bàbá yẹn bí wọ́n ṣe tẹ̀lé ṣé wà sílé tó ìbọn wa ti já sí ẹ má jà àtàlágbẹ tẹ́ ẹ má tẹ̀lé ọ̀hún ṣe ó káàkiri tẹ́ báyìí bàbá yẹn sọ́nà ọ̀rọ̀ pé báńkì thirty three mo ní lọ́dọ̀ ọlọ́run mo wá ní ọlọ́dọ̀ kan bá ń dákan lu mẹ́ bá ń dákan lu ìkan tó dánu ni mò ń lò báyìí láti jọ yìí ìjókòó tó kù mo filẹ̀ fáwọn ọmọ mi àwọn yẹn sì ponú èèyàn lòun fi twenty two thirty two tó thirty two tó kù òun filẹ̀ fún àwọn ọmọ òun ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ńkọ́ àlìjẹ̀nu ni wọ́n ń lò ẹ̀yin náà máa láti jẹ́ tó àfilẹ̀ èwo lọ́mọ ọmọ oníwàrú lóru báńkì irú tètè bàbá rẹ̀ ló kò sí tó náà tọ́ bá kò bá ìjọ ọmọ kó jáde irinṣẹ́ àlìjẹ̀nu tó ṣeéṣe àwọn bàbá yìí wọ́n ṣe jẹ́ ajánẹ́ sí àgbà tó ọlọ́run dákun ṣàánú wa o ẹ wo bàbá yẹn wá fún rẹ ló gbé rẹ lọ sí ìbàdàn tí ń lọ sí ọ̀kadà òdìdí ajánẹ́ sí àgbà doni wọn bẹ́ẹ̀ o doni wọn bẹ́ẹ̀ o ní tí wọ́n ṣe ń fara sílé díẹ̀ díẹ̀ pé tó náà bá ń rí aṣọ sọpọ́tì ẹ̀ díẹ̀ díẹ̀ táwọn fi padà wá láǹfààní àtijọ́ kò sílé wọ́n ti wà ní oko ìbàdàn ní ìdí ìsọdún mẹ́wàá ẹlẹ́kùn tí bá ní pé èèyàn ní báńkì ìta àti kíni tó tọ ẹni tó yẹ kó sí mẹ́wàá fún làwọn tí ń bá ajá náà sì tí dúró tì tẹ́pẹ́ tó bá ti sọ̀rọ̀ tó bá ti fẹ́rẹ̀ bá àwọn ti sáré bá gbé yóò tún sinmi tẹ̀gbáwá yìí láwọn ìsábà ajá náà sì ó sì ti máa la wọ́n dàbẹ́ nìkan bọ́ lọ́wọ́ ọjà báyìí á rí i pé ń gbà àsìkò ṣòfò ni ó ti máa ń sọ pé kí wọ́n bọ̀ ọ̀gá èyí pé wọ̀ ni o tùwẹ́ pé ó ní tọ́mọ́ oníkálukú lára tẹ́lómi bá ní wọ́n mọ̀ ọjà báyìí àwọn ti máa rí mi pé àsìkò ló ń fi ń ṣòfò yìí bí a tètè lo àsìkò àsìkò yìí kéré torí tí ìyàbá máa lò bẹ́ẹ̀ tí ìyàbá débi tí ó ti gásìkò lòyìn ò ní lè rí lò máa lọ ní program lórí rédíò ten minutes ṣẹ́jú mẹ́wàá ọkùnrin tí a máa rẹ̀ ni a ẹ dákun ẹ̀yìn àfa yìí níbo lẹ́yìn wà ìlú ìtẹ́lẹ̀ o níbo lẹ́yìn ẹ ti a máa ó láwọn kan tí wọn bá wá tí wọn bá ń wà náà wà wọ́n èrí nǹkan mú lọ lé ó ní wọ́n kọ́kọ́ gbádùn gbàgbàgbàgbàgbàgbàgbà wọ́n wà tún sọ gbogbo òtí ní gbèdè tí sọ kó wá jẹ́ pé yìí táwọn ti ń fún ẹ ní one hour yẹn sẹ́yìn ò rí wọn ni tẹ̀lé bá wọn sọ̀rọ̀ sẹ́yìn bá sọ̀rọ̀ one hour ó ní ẹ̀wọ̀n tí ó gbé jáde fáwọn èèyàn. ajánẹ́ tí àgbà yìí wọ́n á ń sọ́njọ́ kan níbi báyìí níbi abẹ́ kínní alábí yìí náà ni níbi kọ̀ńténà mi báyìí mo sì wọ́n mo sì wọ́n débẹ̀ yìí wọ́n sọ fún mi pé ó dáa kéèyàn máa ṣe sùúrù fa ó dáa kéèyàn máa ṣe sùúrù pé ńgbà táwọn dé Ìbàdàn sọ̀dọ̀ àwọn oníṣúná làwọn lọ dé sí mọ́sálásí wọn làwọn wà wọ́n ti ẹ̀kọ́kọ́ ní káwọn wá ṣe mọ́mọ́ àwọn ní ah irọ́ o ẹni tí ń ṣe ọmọ ṣe kíni o ọmọ ṣe nǹkan ẹ̀ wọ́n bá yẹ àwọn pa àwọn ọmọ ṣe wá sí fún wọn. wọ́n bá gbé tíà kalẹ̀ wọ́n ti ní tíà tí àwọn làwọn kà ọlọ́run ti ṣe ń gbà táwọn náà ti kéwú àwọn bá ń kà. pé bẹ́ẹ̀ ṣe ń wọ àwọn yìí o ustaz musadọ bẹ́ẹ̀ ṣe ń wọ àwọn yìí ah ajé musadọ èmi o ní tí n bá ti mọ̀ tí mo mọ̀ lódò tó ti rẹ̀ báyìí bí n bá ti ṣe ní sàtàkù rẹ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn wọ́n á mú ọ̀rọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sokoto mo bá ní ah, fún hadithi lágbájá tí mo fẹ́ wọ́n ní ajémùtádà méjì ká o méjì ká hadithi yẹn o wọ́n bá mú Sokoto wọn wọ́n bá ti báyìí ọ̀yà máa kà ń tọ́ fẹ́ kà nísìn máa kà á má jẹ kéèké ọ̀sẹ̀ lẹ̀ lémi lórí wọ́n ká Sokoto yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní mo ti fojú ara mi rí mo sì ti kà síta ilé ìkàtàkò rẹ̀ tí ìbá tí ì ṣe tán o bẹ́ẹ̀ wọ́n á fi àtakò ọlọ́mọdé káwọn ò tó rí mọ́. ṣé ẹ̀ mọ̀ páwọn èèyàn ọ̀rọ̀ wọn fúyẹ́ ọ̀rọ̀ wọn fúyẹ́ púpọ̀ nítorí pé wọ́n fẹ́ràn òdodo wọ́n sì ń bẹ lọ́nkọ́ kálámọ́ rẹ̀ wọ́n sì já síbi òdodo. náà sọ fún wọn jọ́nà ọlọ́mọdé à ètò wa fi ń sẹ̀ǹka iná ni sẹ́kúfẹ̀ kájọ́ máa wà nọ́mà ẹ má di má lọ má di má ẹ má lọ má di má jọ́ lọ́fẹ́ lọ́mọ́dì dá àwọn bàbá wa gan sọ́jà bàbá náà bẹ́ẹ̀ kalẹ̀ yìí o ṣòkòtò gbajúmọ̀ lọ́dún àwọn bàbá wa ní ṣòkòtò gidi kẹ̀ǹbẹ̀ ni pé áá ah, ah, ìyẹn fẹ́ jáde tí ó pé mo jáde o kẹ̀ǹbẹ̀ ni ṣòkòtò náà bàbá wa àtúnwí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá àkọ́kọ́ ní ṣòkòtò wọn ti rí nu ọkọjá orúnkún díẹ̀ ni àwọn ọlọ́pàá àkọ́kọ́ àbẹ́yìn ọ̀pá nù tán ni ẹ̀yin ò ráwòrán ẹ̀rí ẹ̀rí fọ́tò àwọn ọlọ́pàá àkọ́kọ́ rí ẹ lọ wádìí dáadáa ṣòkòtò òun èsì trọ́sà tó lọlẹ̀ kalẹ̀ ẹbí sì ti dúró lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá kan báyìí tí mo fa ṣòkòtò ẹ̀ sókè pé nígbà tó ní kílẹ̀ tí ṣòkòtò ara kan lọlẹ̀ àbí sí lòkè mo ní bó ti yẹ kí sí yunifọ́ọ̀mù tí náà wà ní. ah àfa this one na uniform o na uniform o àfa go go go go go go. ẹni you no hear what that afa said ah so tàwátàwá mọ́nu ẹ̀sìn tiwa ni pé ṣòkòtò wa oníkalẹ̀ a tẹ̀lé anabi sọlá àṣẹlẹ̀ níbi àṣẹ tó bá pa wá tó o bá ti tẹ̀lé sàn ní sọlá gbólóhùn àṣàdá náà mọ̀mọ́dá rọ̀ṣúlá tó wí ọmẹ́hẹ́ o ọmẹ́hẹ́ gidi ni o bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ torí ayé pàtó lóhùn ọba tì sàtà ní sọlá tì wàláhì tó bá wọlọ́hùn ni ó fún láyé tọ́lọ́n bá fún láyé bọ́ bá wọlọ́hùn láyé wúlò fún tọ́lọ́n bá ní káyé wúlò fún kọ́ gbà kórè ẹ̀dẹ́ ni o tọ́ bá wá tó bẹ̀ kọ́ mọ́ kó láyé yẹn mọ́ ẹ̀gbọ́n tọ́lọ́hùn ni ọlọ́ni wal akhiratu khairul laka minal ula alikiyama yìí ló lóore fún ọjà yìí lọ nítorí pé bó ti wù kí mùsùlùmí ọlọ́lá tó ẹni tó dúró tẹ̀sán ọlọ́run dáadáa bó ti wù kó nípò tó tó bá gbèsè gbẹ dáadáa tọ́lọ́run ṣe fún lálùkìyàmọ̀ yóò gbà fún wa sẹ́wọ̀n láyé ni. bẹ́ẹ̀ ni aláìgbàgbọ́ kèfèrí tọ́bẹ̀ bó ti wù kí yóò sí ọta tó kọ́mọ̀rì jẹ kọ́mọ̀rì mu tó tó bá gbèsè gbẹ yàtọ̀ jẹ ẹlòmíì tàtúbì iná ṣòkòtò ẹ̀ tí ń ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí i ẹni ńkọ́ ọlọ́mọdé kó wọn rí ṣòkòtò tófé tófé tó ọba kú ọmọ oge àwọn tó jogún oge òní owó iyebíye owó iyebíye àwọn ọmọ ti ṣiṣọ́ sí bọ́ wọ́n gé ọ̀ràn bẹ̀ dànù subhanallah ibi tí wọ́n tó ní òòlì ègé dànù nù oníwọ̀n ọ̀bẹ kí wọ́n máa rí òun á sọ pé ṣòkòtò ń ṣe tá lọ́ọ̀bẹ kí wọ́n sí ọmọ ọ̀fẹ́ àfẹ́ kí wọ́n sí ọmọ àlùsùn náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀wọ̀n ẹni tí ń dapa anabi sọsọlá wọn ó sì ọmọ a máa tẹ̀lé níbi ní abí àṣẹ tó bá pa wá àkọ́kọ́ nìyẹn nínú ìtumọ̀ pé àgbà muhammad sọsọlá ló jì sí ọlọ́run àtẹrú ọlọ́run wọ́n tẹ̀sí kò hù fi máa àbárọ̀ gbogbo ìròyìn tó bá mú wa fún wa pé ìròyìn báyìí lélẹ́ ìṣerí báyìí lélẹ́ ìṣerí báyìí lélẹ́ tó bá fún wa níròyìn á gbà pé òdodo ni gbogbo tó bá ta ko ntẹ́yìn gbé sádá nínú ròrí ẹ gbé sẹ́gbẹ́ kan ni tọ̀rọ̀ àná lẹ́dọ̀ọ́tì ẹ̀ psychologically tá wàláì ọ̀dà rẹ̀ kò ní skọ́skọ́ ọ̀gbádùn ọlọ́dẹ orí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ànábì lọ́wọ́ sọ pé psychologically scientifically lẹ́gbẹ̀ẹ́ ta ni tẹ́lẹ̀gbẹ̀ ànábì sọ̀sẹ́lẹ̀ lọ sí ọ̀rọ̀ ànábì ni àwọn sọ pé ta bá wò scientifically kò bá iṣẹ́ alánàbì sọ yẹn kò bá kíní kan mu èyàn fẹ́ sori ibú rọrùn nù tó bá practice tó bá ṣe practical kẹ̀kẹ́ kan tó bẹ takun tọ́lọ̀ sọ tàbí tani sọ̀sẹ́lẹ̀ gẹ́gẹ́ fún ẹ sọ ní tó takun tani sọ̀sẹ́lẹ̀ ọ lọ tún practical rẹ ṣe ni o àìmọye nǹkan la nẹ́bí sọ́lá ti sọ látọ̀dún yẹn tí tẹ́ǹtì tẹ́ǹtì clear rẹ̀ ní ìsìn tẹ̀sẹ̀ ń pé bákàbákàn. torí pé as-sadiqul masduq olóòtítọ́ olódodo ni kèé ti fẹ́ ẹnu sọ̀rọ̀ gbogbo ìròyìn tó bá mú wá fún wa tó bá di gbẹ̀yìn ìgbà nǹkan ṣẹlẹ̀ báyìí nǹkan ṣẹlẹ̀ báyìí nǹkan gbogbo sáà níbi ìfisẹ́ bí ètò ti ṣẹlẹ̀ lọ ti ṣẹlẹ̀ lọ àwọn ètò tó ṣẹlẹ̀ tó tún kù náà tó ṣẹlẹ̀ á gbàgbọ́ lódodo mọ́tò ọba ti ń dá ọ̀tẹ̀ àṣeyàdọ̀ anamọ̀ mọ́dára lọ́tún láti wí yẹn ó ti ń wọ mi kò fura sí rẹ̀. bákan náà tá a bá ti tá a bá ti tẹ̀lé tá a sì tún gbà lódodo níbi tó mú wá tó sọ fún wa bákan náà wájú náà bù mọ̀ náà àyìnbó ọ̀zájà gbogbo tá a níbi kọ̀ fún atọ́jà gbé mọ́tà gbọ́dọ̀ ṣe sí ni o. ànábì ni ọmọ àtúrọ muhammadu yẹn eh, ìlú mọ́kà gan wọ́n rán sí tó ìlú mọ́kà lélẹ́yìí tó sì wo kó lè gbọ́ yé dáadáa o orúkọ báyìí lórúkọ tòun èso òun ni wọ́n rán sí subhanallah ọjàwọ́ ọ̀ràn yẹn ni o tó bá pe ànábì lójíṣẹ́ rẹ o gbogbo ìwọ ọ̀daràn tó ń wú tí ọ̀dà nì tánàbí lọ ọ̀gbọ́dọ̀ sí ọ̀gbọ́dọ̀ sí ọ̀gbọ́dọ̀ sí ọjàwọ́ mbẹ́ ẹ dákun ẹ jẹ́ àwòrán wa kí láǹfààní ọmọ lọ́dọ̀ bàbá tí bàbá ní sọ orí lágbájá ọmọ abú ni tàmọ̀dù ọmọ tí ò sún wọn ni làkàṣègbè ọmọ kọ́ ọmọ ìhànà ọmọ ni má sìn súnmọ́ wọn ó rí ilé ọmọ rẹ ni ilé ọmọ dáadáa ni ọmọ tó sún wọn lélẹ̀ àwọn ni mo fẹ́ kó orin mọ́ ọ máa sọ pé dádì dádì etí ímeèlì ṣe rí àwọn tẹ pè lọ́mọ bó yẹn àwọn kan tó ń àwọn lòun bẹ̀ máa ń sá tẹ ẹ̀fẹ́ ẹ̀kọ́ gbogbo tẹ bá fẹ́ dà ní kẹ́ dà fóun kóun rí báyìí ẹ dákun sọmọ èpè tí ọ̀la bùlà bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ kókó yẹ bàbá yẹn ni kó ṣe kí ni o kó bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún kọ́kàn rẹ̀ ọ̀rọ̀ tó máa ti ń ṣe ṣùgbọ́n ṣé bàbá yẹn ọ̀yọ́ ọ̀nù sí ti máa ń ṣe ṣekúṣe yẹn inú bàbá ò lè dùn jọ́ tí inú bàbá ọba ti dùn sí nítorí pé yapa ọlọ́run ni o wàláhì inú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́dún sí. ẹ̀wà wọ̀rọ̀ anẹ́bí sọ̀lá la máa ń sọ anẹ́bí ní nǹkan ọ̀dà wọ́n àsọ̀kọ́ dáa anẹ́bí ní nǹkan òwúlò káyàgò fún wọn ní ẹ̀ẹ́n kankan lójú iṣẹ́ tiẹ̀ ìwọ náà wọ́n sọ pé àtiwá àti àdúrà náà Muhammad kódà ẹgbẹ́ alásàlá ti làwọn bá lọ sàálà aláàlẹ wa sàálà ah jẹmọ ẹlẹkan tí ẹ dọkẹ bá yorùbá ànábì wọn fún wa àti tẹnu yorùbá ànábì tí ẹ bá wo gbogbo ohun tí ń jẹ àti ànábì sọsọlọmù sí lára ẹ. ọ̀daràn ẹ̀hàn náà gbà àwọn aláàfáà àgbà ni gbogbo tọ́lá ọba ilé tí ọlọ́ọ̀fẹ́ tani sọ́nà ọ̀fẹ́ ní í ṣe owó tánàbí kọ fún wa pé ká mọ̀ sí ẹ̀ mọ̀ bá lọ wọn àbẹ́yìn náà ṣe bínú ìlú ilé wa sẹ́nìkan sọ pé tí wọ́n bá ní pétọ̀ káwọn olè ọjáde bàbá kan sọ pé ẹ̀mí ètí jáde kèkàn yẹn èèyàn ọmọ ìlú báyò tọ́ba tún ní káwọn kiri báyọ̀ jáde ètí kàn yóò tán ẹ̀yin alágbèrè bọ́ta bàbá ni ọyá túta ẹ̀yin ọmọ yìí ọyá àwọn bọ́ta kí ni àfa náà ń sọ bẹ́ẹ̀ hùn lóun náà ń ṣe bẹ́ẹ̀ náà subhanallah ẹ dákun torí tọ́lọ́ ẹ̀já máa ń tàn sí i. gbogbo sáré bíi sọ̀sọ́lọ̀ bá ti ní ọ̀dà tọ́já gbé mọ́ lábẹ́ ẹ̀kọ́ ọgbà pàdé bíi òjíṣẹ́ ọlọ́run ni ọgbọ́rọ̀ sílẹ̀ ni ọjà wọn bẹ̀ ni. bákan náà wà allah yu'bada Allahu illa bima shara ọ gbọ́dọ̀ sí lọ́hùn àyàfi pẹ̀lú sáré bíi ṣẹlẹ́ òfin fún ọ. ṣé sáré bíi wàá ṣẹlẹ́ òfin fún ọ̀hún ṣe náà ló ń lò báyìí. ṣé sáré bíi fún ọ láti fi ṣe mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ yín ó ti wu ni èèyàn ṣe màlẹ́ èèyàn lẹ́ ń pariwo káàkiri ẹlẹ́yìn kò sí ìtọ́kàn yín pẹ̀lú títẹ̀ lánàá bí ń bẹ́ o rárá o ó ti wu ni èèyàn ṣe màlẹ́ èèyàn o àwọn bàbá ajínigbé tí wọ́n ti ń bẹ kalẹ̀ mi ò sì rò pé màlẹ́ lẹ́yìn ṣe ṣé màlẹ́ lẹ́yìn ṣe tọ́ tẹ̀gbọ́n bàbá tí wọ́n ti ń bẹ àwọn ní mùsùlùmí làwọn àwọn èsè màlẹ́ torí Islam lọ́lọ́run fi ránṣẹ́ kèé ṣe tọ́ba wa wù ọ bó ti wù ọ kó o ṣe mọ́lẹ́ ẹ bó ṣe wù ọ kó o ṣe ẹnìkankan tí ó yẹ̀wọ́ ẹ̀ wò ṣùgbọ́n ìsìláàmù rẹ wọn ò bí mẹ́ta láì dábẹ́ mi ṣe máa ń sọ gúdùgúdù méje rẹ àti yáà yáà mẹ́fà rẹ tí wọ́n ń pè lọ́mọ gidi ńlẹ̀ Yorùbá ọ̀ gbọ́dọ̀ ṣe ìsìláàmù ẹ bó ṣe wù àbí kílẹ̀ ń pè lọ́mọ gidi ńlẹ̀ Yorùbá ẹ bọ́ ọmọ mẹ́tàlá ni torí wa tó dún wájú èbó ó ṣiṣẹ́ kan ó good ó tún sọ lẹ́ẹ̀kejì èbó good ọwọ́ ayé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ó tún sẹ̀kọ́ ní yà ó ní á ah, nígbà tí mo débẹ̀ tí mo ṣe báyìí èkó ṣe gúdú gúdú méje ó tún ṣe yá yá mẹ́fà wọn ní á ah, àrọ̀mọ̀rán mo wá dọ̀ ọmọ mẹ́tàlá láti gbà yẹn ọmọ mẹ́tàlá nù tí yorùbá bá ní ọmọ mẹ́tàlá léèyàn ọmọ gidi wọ́n gbà lérò tó bá láàdọ́ta ọmọ léèyàn ọmọ kọ́mọ ni o tọ́mọ lọ́mọ fífítì léèyàn ọmọ kọ́mọ ni o wọ́n mọ̀jọ ọmọ fífítì lọ́dọ̀ yorùbá wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́n bó ṣe máa ṣe náà bẹ̀ wókun bẹ̀ wọ́pọ̀ ogún àtọgbọ̀n ń kọ́ ìbá àádọ́ta ni ọmọkọ́mọ làádọ́ta lọ́dọ̀ Yorùbá ṣùgbọ́n ọmọ gidi ni kíni o ọmọ mẹ́tàlá ọmọ náà ṣe gudugudu méje yàrá mẹ́fà ọmọ mẹ́tàlá ni o tó lọ́mọ èmi wá tún tún sọ fún ọ pé àníṣe gúdùgúdù méje rẹ àti yàyà mẹ́fà rẹ ń o tó bẹ́ẹ̀ kó o ṣe Islam bọ́lọ́hún ṣe ṣe kíni o tó bẹ́ẹ̀ kó o ṣe Islam bó ṣe wù ọ́ àti kó o ṣe bọ́lọ́hún ṣe fẹ́ torí pé ìwọ níwò ní wọn kún ọlọ́run ló wò ní gbà láàbọ̀ ta lọ fẹ́ gbé fún. ọ gbọ́dọ̀ sílẹ̀ àyàfi kọjá pé pẹ̀lú pàṣẹ bá ní sọlọ ṣe sọ lófin pé báyìí lẹsẹ sílọ lápẹẹrẹ ní ìsìn tí tí nǹkan ọba ṣèyàn lọdẹ orí kọbọ sí mọ́sálásí ńgbà tó pọn pẹ̀lú asiri tán lọ́wọ́ ni Allahu akbar alhamdulillahi rabbil Alami àwọn yóò kọ́kọ́ ta kété báyìí pé èmi àti bàbá ọkọọkọ wọlá pé sọ jẹun láàárọ̀ ìta àbí ṣé nǹkan kan ò sí léyìí mẹ́wàá ń ṣe wa ìmọ̀ yé ń ṣe o. ókè alákọ̀ọ́kọ́ ókè ẹlẹ́ẹ̀kejì kò ó tún fi ẹlẹ́ẹ̀kẹta ó tún kẹ́lẹ̀ kẹrin ó tún kẹ́lẹ̀ mọ̀ pé o. ti yẹn kọjá ọ̀rọ̀ o yẹn ti kọjá àjọ àwọn mo rò pé abáyé ẹgbẹ́ yóò fura sí i. tàbí lọ́wọ́ bá mọ láti gbogbo àwọn èèyàn mi bẹ̀rẹ̀ ní àyàn àwọn èèyàn gan mi á ní àyàn àwọn èèyàn. ọ̀sẹ̀ ń pẹ́ ní ìsọwọ́ gidi o. rẹ̀ ti wá nǹkan tẹ́ fi ọwọ́ ẹni tó bẹ kú lẹsẹ tẹyìn ẹnìkan bẹ kú lọ àwọn yòókù àwọn èèyàn wọn fẹ yìí lẹ́yìn àwọn èèyàn wọn fẹ yìí lẹ́yìn e, eegun eegun gìrìpá mẹ́wàá níbẹ̀ lára ẹ bó ṣe wá subhanallah ẹ ìjọsìn wa tá a bá ṣe a ṣe pẹ̀lú bánẹbí sọsọlá ṣe tó lófin fún wa ni tí a bá ní pé òun ó kírun òun bó ṣe wo òun ó dájú pé kèsì Ọlọ́run ló kí fún Ọlọ́run sì ní lọ́wọ́ rẹ̀ arára bó ti ìtumọ̀ àti Muhammadu o. ẹgbọ gbọ́ títẹ̀lé níbi sọ́pàtẹ gbígbà lódodo níbi gbogbo tó mú wa jíjìnà sí gbogbo tó jágbe mọ́tọ́kọ̀ fún wa a ti gbọ́dọ̀ sílẹ̀ àfi pẹ̀lú tó ṣe lófin wọn náà kọ́kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tó tọba pé sí ọlára ọmọ kú oríire ó kú oríire pé rẹ sí muhammadu kò ní ṣe ọmọ wúlò lára rẹ ń bẹ lára ẹ o tí ti sí wàlọ́ọ̀hì kò tètè tó bá padà sórí káwa fi tó stop sí. ẹni tí ó mọ̀ tí ó gba ilaha illallah gbọ́ májẹ̀mú méje wà lábẹ́ rẹ̀ o májẹ̀mú méje ni ó jẹ́ kí ilaha illallah tó gbàgbọ́ yẹn ó solid kó fẹsẹ̀ múlẹ̀ alákọ̀ọ́kọ́ ni alẹ́ ilm ó ní mọ̀ nípa ilaha yẹn ó láti kà síwájú yẹn pé ìtumọ̀ rẹ̀ ọgbọ̀ yé ọgbọ̀ pé a gbọ́dọ̀ sí kankan mí ọlọ́run gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run apàdé àwa nígbàgbọ́ sí ọlọ́run táwọn sì lọ torí pé ọlọ́run nípa ẹlẹ́mu anahu la ilaha illallah lọ́ọ̀mọ̀ lọ́ọ̀kọ́ mọ̀ dáadáa yìí kò sẹ́nìkan tí jọ̀sìn tọ́sí lódodo àfi allah subhanahu wa ta'ala alákọ̀ọ́kọ́ ni alẹ́ ẹ̀yìn ìwọ́tọ̀ bá ń pèpè sínú gbọ́dọ̀ la olóṣù mẹta olóṣù kan ṣáàlà ẹ ọlọ́sẹ̀ kan ṣáàlà ọlọ́jọ́ mẹ́ta ṣáàlà ẹ̀fà níyàn lẹ̀ tá a bá ti lọ ẹ̀ ti lè gbọ́ yé àwọn òṣèjáde lọ tá a ti yé lọ tá a ti wa dáadáa ro ìjáde kankan tó gbọ́rẹ̀ sìn ọlọ́run yé ẹ wá dé lọ pé ìwọ náà torí báyìí nìsín kí ni mọ́jẹ̀mú méje láyé láyé lọ́lọ́ yóò lóun ẹni tí ọba mọ̀ sí fi ń pè ní tí ju tí ó tún ṣe lọ. alákọ̀ọ́kọ́ ni alẹ́ ẹ̀lì. ẹlẹ́ẹ̀kejì onáni aliyakin ọmọ àmọ̀dájú pa la ilaha illallah ìmọ̀tọ́ ọba nípa la ilaha illallah yóò ti àìmọ̀ kan fún ọ. ẹlẹ́ẹ̀kejì tọ́wọ́ jẹ́ aliyakin àmọ̀dájú ìṣẹ̀lẹ̀ wọn ti yè méjì ọ. àmọ̀dájú pa yẹn ti tọ́ lódodo ní àgbọ̀dọ̀ fìjọ́sìn yóò rìn ilẹ̀ sínú ọkàn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-ikhlas ní àfọ̀mọ́ rẹ̀ fọlọ́n pé torí ìtọ́lọ́hún ni o kìí ṣe torí ẹ̀dá kan ẹlòmíì torí gbólóhùn islam tó fi gbólóhùn la ilaha illallah torí kíni ó ní àkéṣe ló sásán torí kóhùn òfin làǹdí aburú lásán ni o kìí ṣe pé kíní kan torí tóhùn ọba máa wí àwọn tí wọ́n fún un yàwó ní fún un yàwó o lójú àwọn àwọn àwọn èèyàn wọn ò ní fòun jọba o tóhùn ọba wí torí àwọn ò ní fòun sípò ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ ní ṣẹlẹ̀ síwájú sẹ́yìn dáwà yìí àwọn bó débẹ̀ wọn ó débẹ̀ lórúkọ pé Gani lórúkọ mi lórí pé Dáúdà lórúkọ mi lórí pé Suleiman lórúkọ mi lórúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn yẹn jẹ́ bẹ́ẹ̀ sì ni nígbà wọn ti mọ̀ pé ni tí ọba lórúkọ Islam ò ní ṣe kíni o kò ní jọba lù sẹ́yìn sẹ́yìn bá wọn pariwo pé ìsẹ́yìn orò kí ló ń sáré pé ọba tí ó jẹ́ ṣe kò gbọdọ̀ má jẹ́ mùsùlùmí lórúkọ kò sì jẹ́ pé abóròdé ni wọ́n lọ́ tọ́lá ti ń sọ fún wa ní ẹ lọ wàáfin wàhálà ni wọ́n yà sáàfin kì í sọ fún òrò. ọlọ́run kọ́ sànù fún wa gbogbo ẹni tẹ́ ẹjẹ́ bàbá wa ẹjẹ́ àpò ẹ̀dúró sáwọn ní díẹ̀ sí i ọlọ́run tún bá lékún dáadáa fún yín ọlọ́run ti bá ṣe àlékún ìkúnlọ́wọ́ dáadáa fún yín lórí ẹ̀sìn náà. nítorí pé tá a bá rẹ̀yìn àgbàlagbà tẹ́ ẹ dúró ní ẹ̀sìn dáadáa tẹ́ ń sojú adẹ ní kò tẹ́ ẹ dúró dáadáa tẹ́ ń fi òdodo hàn inú ọmọ àwọn tá ń bẹ lẹ́yìn yín ọmọ dùn orí wọn yá wípé ẹ̀yin bàbá ẹ̀ bímọ tó rìn torí kẹ́yìn èso lóró àwọn ọmọ tẹbí náà yóò lóró subhanallah aláti ṣe ikhlas ká àfọ̀mọ́ ìjọsìn gbólóhùn yẹn fún ọlọ́run bá tí ọlá rẹ̀ gàjú lọ pé torí ọlọ́run ni téèyàn ọbẹ̀ ti ṣe ń torí ọlọ́run ẹnìkan ẹni ni ọmọbìnrin ọmọ kọ́lọ̀ ṣe islam ẹ̀ kí islam rẹ̀ yanra síjọ́ kó sì gbà pé tó ń bá ṣe islam tó bá wọlọ́ọ̀ lòun lè fẹ́ ọmọ ẹ̀ tó bá wọlọ́ọ̀ òun lè má fẹ́ tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ní orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹni tí ọ̀bẹ ṣe ń torí tọ́lọ́run kó ṣe ìkíláàsù kó ṣe ìkíláàsù sí kó ṣe ń torí tọ́lọ́run gbólóhùn la ilaha illallah tí mi ò lè ṣe láǹfààní kankan o ká má tan ra wa o. bákan náà alkọ̀bùl torí ẹlẹ́lómi nígbà tí ọba ti gbà wọlé dáadáa nù gbèsè ayé rẹ̀ àdáwò débà yọkàn fúnfẹ́ rẹ̀ ọba kó Islam ó lè lọ sí Christianity ó lè fúnfẹ́ rẹ̀ kókó nu Islam kọ́ lọ sẹ́fà padàbọ̀ sí ẹlòmíì wá dà gẹ́gẹ́ bí padàbọ̀ sí ẹja ó kó nu omi tútù ó lọ síbo nu omi gbóná. ẹ̀ẹ́n ìṣòro tó ṣẹlẹ̀ ló jẹ́ pé wọ́n di Christian ọ̀dájú pọ̀ gbádùn ìníṣíọ́ ìṣòro máa ń gbìyànjú kó nu Islam nígbà tó dénú Christianity ìṣòro náà wá ṣẹlẹ̀ ń bọ́ ṣebí wọ́n nígbà sòro lèyẹn máa mẹ́ńtọ́ fẹsẹ̀ múlẹ̀ ni a jẹ́ pé ìgbàgbọ́ àbújẹ́ ń jẹ́kù òun ló ní ìgbàgbọ́ àkùdé ló nínú ọkàn tẹ́lẹ̀ òun nígbàgbọ́ sọ́lọ́ ṣé torí ayé ìlú fi ń sin lọ́hùn. láti máa ń sọ fẹ́ tọ́ bá lóun gba Islam wá o ṣé kírísítà ló ṣe tẹ́lẹ̀ àbáwo èyí ò torí ọmọ sẹ́nu rẹ̀ orí máa ń fọ́ mùsùlùmí o pẹ̀lú bá àgbà Islam lórí àfọlọ́ àsọ pé a orí máa ń fọ́ mi orí máa ń fọ́ mùsùlùmí nígbà tó wà ní ètò òṣèlú náà orí ń ṣe kíní o orí ń fọ́ inú a máa rún mùsùlùmí ara mùsùlùmí èyá mùsùlùmí a máa rí jẹ́ńgbà kan tí ò ní rí jẹ́ńgbà míì ètò ọlọ́run ọba ilé jọlá nìyẹn alukọ́bùl ọgbà gbólóhùn yẹn wọlé dáadáa nù gbèsè ayé rẹ̀ ó ní òní jẹ́ kó lè pátì ṣùgbọ́n tó ọba ti gbà wọlé dáadáa nínú gbèsè ayé ìtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ìṣòro ọ̀tẹ̀lẹ̀ o. bákan gbólóhùn yẹn olóde kọ́ máa darí rẹ tó o bá ti jẹ́ gbólóhùn yẹn darí rẹ bí gbogbo àlámọ̀rí àdáwò ṣẹlẹ̀ sí yẹn o àdáwò ó ti ṣẹlẹ̀ sí yẹn àti kéèyàn ó rí wípé gbólóhùn yẹn oní ọmọ darí yẹn bí gbogbo téèyàn bá ń ṣe. bákan náà alimahaba ìnífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ gbólóhùn yẹn dáadáa kì í ṣe fẹ́ orí ahọ́n o ìfẹ́ tó ti ní ọkàn wá ni tó náà kan ní ìsìn orí ahọ́n lásán ni tọ́ba ti dọ̀rọ̀ pé ọ̀rọ̀ tẹ láìláì lọ́lọ́jọ́ lẹ̀ báyìí. gbèjà ni kí ni ẹ má jẹ kánìkan orí mi pé kí tàwa kan wí gbólóhùn yẹn a kan wí ni o ọ̀ tí n bá wí bá mi ọba mi já ni o lórí ahọ́n má jẹ́ lórí ahọ́n o ọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa ó nífẹ̀ẹ́ gbólóhùn yẹn lára nífẹ̀ẹ́ rẹ̀ òun ni ìnífẹ̀ẹ́ rẹ̀ ni òní jẹ́ kó lè kórìíra gbólóhùn yẹn yóò máa jáde lórí ahọ́n rẹ̀ gbogbo gbà ọmọ fi ṣe rántí ọlọ́run ọba dáadáa tí ó sì máa rìn lẹ́nu ọkàn rẹ̀ tí wọ́n ti gbàgbé pé gbólóhùn yìí gbólóhùn tó tóbi níwájú ọlọ́run ọba tí ọlá ìka jùlọ ni. tọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ lónìí tá a wà ń bẹ̀ yìí ìjẹ́ àwọn nǹkan wọ̀nyí ṣe ń bẹnu gbèsè ayé wọn kí lẹ́lẹ́keje mo ti gbàgbé lẹ́ẹ̀keje rán mi létí. mo ti ka mẹ́fà ní ìṣẹ̀yìn ọmọ akẹ́kọ̀ọ́. la hawla wala quwwata illa billah kí lẹ́lẹ́keje ẹni ẹni mo ti ka ojú ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ bí inshallah ta'ala ẹni ẹni nǹkan tẹ́ gbà tó bá di ìjọ sáfù bóyá gbà sí ní ọjọ́ ni bóyá bóyá tẹ́lá kan lágbè fún yín. èwo lẹ́lẹ́keje mo ti ka al-ilm al-yaqin al-ikhlas al-qabul bákan náà mo ka al-inqiyadu mo ti ka al-mahabba ó kẹyọ kan. irọ́ ni. Eh, láíláí ṣùrùtù la ilaha illallah lọ yín kò ti dáa ṣùrùtù la ilaha méje ni ẹ máa bí ọ̀dà á pàdé ẹ̀ gbọ́ báyìí méje ni mẹ́fà tí mo rántí nù tí n bá rántí ẹlẹ́ẹ̀keje ń fi kún gbólóhùn yìí pẹ̀lú àwọn ọmọjẹ̀mú rẹ yẹn á láti gbìyànjú kó wà nù gbèsè ayé wa dáadáa o torí pẹ́ni tí ti wà ayé rẹ̀ nǹkan ṣe o nǹkan ṣe gbogbo ẹni tí bá ti ní gbàgbọ́ àbújẹjẹkù ọ̀la ó léwu fún o tẹ̀rí gbólóhùn yà sọ pé náà láti wọnú Islam bákan náà látún ṣe kíni o ilẹ̀ nítorí bá fẹ́ jáde kóònù Islam ó ṣe kíni o ni ó fi jáde ìjọ tí yàn pé ti bọ́ sọ rẹ̀ lẹ̀ pé èmi o gbólóhùn la ilaha illallah yìí ohun àgbá wọlé nùgbẹ́ tí ayé òun máa o tọ́ òun kò ní mùsùlùmí kí lọ́ọ́ padà dì òdìkà bí ìkọlọ̀ làwọn bẹ́ o àìmọye àwọn yẹn wọ́n ti já tó òkú ònú ẹ̀sìn bẹ́ẹ̀ o àwọn yẹn ti já tó òkú ònú ẹ̀sìn ẹ wà lọ ọmọ wo kí ni tí wọ́n ń ṣe ná ibò wọn gbà lọ́nà ìmọ̀ ń sọ lọ́pọ̀lọpọ̀ ẹni tí ọba sí Islam yọ ọ̀lẹ́ ni ọ̀lẹ́ ni bí tó yóò tọ́ sálọ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ tí wọ́n bá ní kọ́ lọ chọ́ọ̀chì ní ìsìn kó dé lago kó dé lago mẹ́jọ kó kú lago méjìlá tẹ̀dáàmù kílẹ̀ ti ṣe láti gbà yẹn o kó tó di pé adé ìjó mélòó lẹ ti jó ìlú mélòó lẹ ti lù orin mélòó lẹ ti kọ àtẹwọ́ mélòó lẹ ti pa tó bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ sí nǹkan tí bá lọ ṣe wọ́n lò lọ́dẹ orí ni. kódà tí wọ́n bá láago méjìlá oní ọ̀padà bọ́ bá ń débẹ̀ láago méjìlá báyìí tí wọ́n sáwọn èèyàn ṣe tán báyìí oní ọ̀tọ́nù padà pẹ̀lú wọn ni ẹ lọ bẹ́ẹ̀ lọ mùsùlùmí tó bá lọ sí mọ́sálásí tó bá lọ kí zúrì ìrun yẹn tó bá báraka kan báyìí kí ni ó ṣe tó bá jọ ìrun kí ni ó ṣe máa ń ba sálámà kí ni ó ṣe yóò san yòókù mélòó ni yóò san padà tó bá jẹ́ pé ọ̀kan ló bá nu rákà àti àti wọ́n ní yóò san mẹ́ta sẹ́gbọ́ báyìí lọ́wọ́ sọ pé ìmáàmù sí asalaamu aleykum ọ̀húntúlá gbọ́dọ̀ ni asalamu aleykum ọ̀húntúlá asalaamu aleykum ọ̀húntúlá iléyà rárá o. bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa gbẹ́ ní bẹ́lẹ́gbẹ́ pé ẹ̀ bá mẹ́ta jọ ẹ̀ bá mẹ́ta dìde. bọ́ọ̀ ni ó sọ san mẹ́ta òǹkẹ́ tó sagbárí rẹ̀ bẹ́ẹ̀ sì ṣe ni ọ̀sán ni ó ṣe wàhálà ìṣẹ̀rí kọ́ lọ́wọ́ ọba ilé kíọ́lá fún wa ní òfin gidi. gbogbo bí jẹ́sì ni máa rí tí wọ́n máa kírun pé wọ́n kọ́kọ́ ké súrà báyìí súrà wọn kọ́kọ́ ké fàtíhà. ẹ bá lọ sí ṣọ́ọ̀ṣì mi báyìí ọ̀tọ̀ ni tí ó fi bẹ̀rẹ̀ tọ̀hún bẹ̀ ọ̀tọ̀ ni tí ó fi bẹ̀rẹ̀ eléyìí ọ̀tọ̀ ni tí ó fi bẹ̀rẹ̀ eléyìí ọ̀tọ̀ ni tí ó fi bẹ̀rẹ̀ tọ́ba jó dòdò náà kí gbogbo ọjẹ́ bá kan náà ni. tẹ ẹsìn yẹn lẹ wọn lè pẹ́ yẹn nìkan là ń sọ ẹ bọ́ sọ́dọ̀ jù tàbí kẹ́ ẹ bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ aláwo náà gbogbo ìṣe wọn papọ̀ ẹ̀sìn tó papọ̀ lọ́yẹ̀ kó o ṣe tó bá mọ tó ń ṣe yóò wá máa yàyìn lẹ́nu tí ẹ bá tún lẹ́nu mi tọ́já tó kó nu islam yìí yóò máa pé ibi tí islam lajú dé yìí ibi tí ẹ̀kọ́ islam gbalẹ̀ dé yìí níbi tí islam kárí ayé dé yìí kátó wá rí ojú dúdú kọ́ máa dà yín láàmú kéèyàn tó fò kó nu islam. àbí lẹ́nu bí oṣù mélòó kankan náà eh, pa ṣọ́ọ̀ṣì eh, pásítọ̀ ṣọ́ọ̀ṣì òkè ayò ṣe islam ṣé ọgbà islam wọ́n sixteen years ló fi ṣe ló fi ṣe èyí eh, pásítọ̀ rẹ̀ wọ́n ti gbà pé ó ní agbárí ó mọ ìjọ́ darí wọ́n máa gbé káàkiri ìlú ni ìlú ibi tí ẹjọ́ bá ti fẹsẹ̀ wálẹ̀ òní ó gbé lọ bẹ̀ ọ́yá mójútó kọ́ fẹsẹ̀ wálẹ̀ ńbẹ̀ tó bá ti fẹsẹ̀ wálẹ̀ wọ́n tún mú lọ bòmí. ó kó ń bẹ́ pẹ́ àwọn CAC àgbà wa láti olúwọlé kí ló dé tó wá kú o irú ẹ̀kọ́ lẹ́yìn kó kú o ẹ̀ tó bá yẹ pàǹfì nǹkan jẹun yà ọ̀sán tá a bá fi ń jẹun yà táyé púpọ̀ kan lọ́ọ́ bá ń wá ipò tó bá fi àgbẹ̀ ọ sínú chọ́ọ̀chì àgbẹ̀ ọ sí ìlú tó bá lọ́ọ́ fún ọ á lọ wọ́n sì tún kó makajú wá owó gidi three hundred wọn kò wá pé tọ pọ̀nbù ilé ìkọ́ máa jáde mọ́nú lásán ni padà títóbi ọlọ́run o sẹ́rẹ̀ tó bá sí ẹ̀sìn rẹ̀ nítorí ọlọ́run ẹ bá sí ẹ̀sìn rẹ̀ nítorí tọ́lọ́run nǹkan ayé yẹn ò ní kọ́ di ẹni ẹjọ́ kọ́míìsì ni tó lóun gba òun gba àwẹ̀ kọ́míìsì kí lóun ó fi sínú lòun rò pé òun ò fi sínú tírú tẹ̀lé ẹsẹ̀lẹ̀ tọ́ ẹ̀fẹ́ lómi yọ sẹ́nu mọ́rán yìí ni ẹ bá ń kó gbogbo wàhálà tí mo ti láti jọ yìí kódà bí òní tẹ̀lé wọn gbogbo wàhálà tí mo ti láti jọ yìí owó ẹ̀ wọlé nù mo ti gbọ́n tẹ́ wí mo ti gbọ́n tẹ́ wí èmi náà tó èrò mi pa ló ti bọ́ bá sí lọ ní orúkọ tá a sọ mẹ́rin ìbọn ní gbé kò sí bẹ́ẹ̀ fún wọn ó ní money is not my problem ó ní ìṣòro tí mo ní èso wo ibi tí mo ìṣòro tí mo ní sẹ́ẹ̀ fẹ́ mọ̀ ibi tó wà ní tẹ́ ẹ bẹ́ẹ̀ láǹfààní àti rápáláwọ bíi. ọ̀rọ̀ ti yàn subhanallah tani arápálá kò sí i ní tàwálà rẹ̀ ọlọ́ọ̀ ní ṣùgbà rẹ̀ ọmọ ọmọ àjà yíká ọ̀dà mẹ́mbà dání Ibrahim ní o Ibrahim ní jẹ́ o ee eh, náìtí ló ti gba Islam tiẹ̀ torí a di ìyá two thousand lọ́ọ́ lọ sí mọ́kà ìyá two thousand gẹ́gẹ́ lọ sí mọ́kà tí bàbá àdìsí kọ́lá fún ní slọ́ọ̀tì àkọ́kọ́ náà lọ sí hajj kí a ló ṣèwọ ọmọ ọmọ ta nìwọ nù gbogbo ẹ̀ náà bọ́jẹ́ nù kìrìsẹ́ǹtì ọmọ ta nìwọ ọmọ ìwọ olóòkọ kátó wá pé ẹ lọ sílé aláwo kí ni ọ̀fẹ́ ṣe ń bẹ́ẹ̀ òfò ọjọ́ kejì ọjà ni tí ètò ń fa kutu wọn bá fẹ́ jẹ lẹ́yìn rẹ̀ gbogbo àwọn bàbá ń sọ pé ọlọ́mọdé lẹ́rù ibú lọ́fẹ́ lẹ́rù ń kọ̀wá sáré dáhùn yẹn ń gbẹ́bọ tí wọn ò ṣe làákà ìbáyìí àbí gbogbo akọ́là ń wí ní ìbáà náà máa ń wí tí wọ́n bá tọrọ bá délẹ̀ má lẹ́bọ lẹ́rù náà ọ̀rọ̀ yìí o tọ́bẹ̀ lẹ́bọ lẹ́rù ọ̀rọ̀ rẹ̀ ó le o ọ̀rọ̀ rẹ̀ ó le o ìwọ́n tí wọ́n ń jẹ́ ẹlẹ́bọ tí wọ́n ní orúkọ tó ń gẹ́lẹ́ lẹ́bọ. ìgbà tó ń tàn wo ẹ dàpọ̀ ẹja tá à ń o ìjà sọ́ra bíi pátípátí tá ògbóni lọ́ọ́ kàkún kan rẹ ẹ̀dá kan ẹja pa gbogbo tí ọba dáa ti ẹja padà sínú Islam àbí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ Islam tọ́lọ́run fi ṣe wá lọ́sọ̀ọ́ ọlọ́run dákun mọ́ mu àkó òun rẹ̀ o ọlọ́run dákun ṣe wá lẹ́ni tí ó gbà fàjọ́ dọ̀ wọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo tí ń jẹ mítò ayé ìdákun mọ́ di ọ̀tá ìwà kó òun ẹ̀sìn yìí ìwà lọ́kàbalẹ̀ lórí ẹ̀ sórí tọ́pọ̀ àti dáadáa ọlọ́run dákun ṣe fún wa lórí rẹ̀ ọ̀là agbára rẹ̀ ọlọ́ọ̀gọ́ rẹ̀ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما